tó ṣe wá ní mùsùlùmí báyìí àpadà sí ibú àpadà sí ìgbà àpadà sí àìdá ti alẹ́ rẹ̀ tí kì í lẹ́ gbùtùlẹ̀ kó máa téèyàn fi wá jẹ́ mùsùlùmí tí olóhùn ní jẹ́ nǹkan yòhùn ní jẹ́ mùsùlùmí mọ̀ tó ti ń jẹ́ nǹkan mí yàtọ̀ sí mùsùlùmí lọ́mọdé ṣẹlẹ̀ sí wa o. inshallah ta'ala ìtẹ̀síwájú lórí àlàyé hadith ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta hadith number sixty two nínú ìwé two hundred golden hadith ti abdulmalik eh, mujahid ti ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tẹ̀jáde ó ní à ń tẹ̀síwájú lórí ẹ̀ hadithi kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi <clears throat> al-imam ra'in wa mas'ulun an ra'iyatihi wa ar-rajulu fi ahlihi wa mas'ulun an ra'iyatihi. والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته وكلكم راع ومسؤول عن رعيته حديث يلعن تسواجه ìṣẹ́ ọlọ́run tí kí àtọ́lọ́lọ́run bá ń sọ bẹ́ẹ̀ fún sọ pé gbogbo gbogbo yín ni a bí nípa àwọn tá a ní kẹ́ ẹ dájẹ́ aṣáájú nipa lòun náà á bí léèrè nípa àwọn tá a dájẹ́ ibi tá a wá máa ibi tá a dé lónìí ṣáàlọ tàn án làwọn ìwà rọjùlọ ọkùnrin rọ ẹ̀yìn adarànjẹ lòun náà <clears throat> fi àlèyé nípa àwọn ará alé ẹ̀ adarànjẹ jẹ́ fún àwọn ará alé rẹ̀. wà mọ̀sùlùmí ń náà ànàrọ̀ ìyá àti ì nípa àwọn tá a ní kò dájẹ́ eléyìí ṣe pàtàkì pé ọkùnrin a ó bi òun náà nípa àwọn aráalé rẹ̀ ìyàwó àwọn ọmọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ẹbí ará ọ̀rẹ́ gbogbo àwọn tí wọ́n bá ṣáàtì ń bẹ ní abẹ́ ìdarí rẹ̀ nínú ilé á béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe dà wọ́n jẹ́ sí báwo ló ṣe mójútó wọn sí. eléyìí ṣe pàtàkì fún mùsùlùmí láti gbọ́ yé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló ṣe pé a kì í ronú nípa àwọn tí wọ́n kó sábẹ́ wa pé wọ́n béèrè lọ́wọ́ wa nípa àlámọ̀rí wọn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé kálukú náà ni ẹ̀mí wa gan lẹ́tọ̀ọ́ gbogbo bẹ́ẹ̀ náà ni àwọn ará ilé wa wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n tí wọ́n gbà wa gẹ́gẹ́ bí hadithi anabiwa sallam nígbà tó ń fún Abdullahi Amr ah, nígbà tó ń fún pé lójoojúmọ́ kò ní síjọ́ kan àfi kóun ò máa gbà á gbogbo òru lòun ò máa yan náfìlà ojoojúmọ́ kò sí tílẹ̀ bá ti ṣú òun ò ní wulẹ̀ sùn kílẹ̀ ò fi mọ́ náfìlà lòun ò máa yàn ànábì pé sallallahu alaihi wasallam ó kọ èèyàn fún ànábì wa ń sọ fún un gbólóhùn rẹ̀ àdìsí wa nù àdìsí ìmáàmù al ó ní inna li nafsika alayka dájúdájú ó ń bẹ fún ẹ̀mí ara rẹ̀ lórí rẹ̀ àwọn ẹ̀tọ́ kan wàlérọ́bìkà àléìkà hakon olúwa rẹ ẹlẹ́dà rẹ náà láwọn ẹ̀tọ́ kan lọ́dọ̀ rẹ tó fún wàlé àhìlìkà àléìkà hakon àwọn ará alé rẹ náà láwọn ẹ̀tọ́ tí wọ́n tí wọ́n gbà lọ́wọ́ rẹ ibi tí mo fẹ́ lò náà àdéhùn ni wàlé àhìlìkà àléìkà hakon àwọn ará alé rẹ náà láwọn ẹ̀tọ́ tí wọ́n fàtì kólà bíi hakim hakọ nítorí náà fún gbogbo ẹlẹ́tọ̀ ní ẹ̀tọ́ àdìsí ti alimam al-Bukhari òní ìbẹ̀lú wa bá ṣe wá ṣàlàyé nípa ojúṣe àbí àwọn in tó ń bẹ fún àwọn aláṣẹ àwọn adarí bẹ́ẹ̀ náà ló wà fún ọkùnrin a sọ pé ìpìlẹ̀ ìṣèjọba ìṣèdarí nu ṣẹ̀ríà Islam dá lórí nǹkan méjì al-ihsan wàlẹ̀ àdìlù àlàhàdìlù wàlẹ̀ ẹ̀sán bẹ́ẹ̀ náà ni nínú ilé ó ti dọ̀ràn dandan gbọ̀n <clears throat> fún ọkùnrin kò ṣe déédéé nípa àwọn ará ilé rẹ̀ fún àpẹẹrẹ ẹni tó bá ní obìnrin méjì ìyàwó méjì ọ̀ràn ni kò ṣe déédéé láàrin wọn ẹni tó bá ní ìyàwó mẹ́ta ni kò ṣe déédéé láàrin níbi a ní bùkátà sí ká ṣàlàyé ṣókí àbí díẹ̀ lórí nǹkan tá a rọra sọ yìí káwọn èèyàn lè gbàgbọ́ yìí ẹ̀ lótìtọ́ àti lódodo ó ní ọlọ́run ọba àlékè ọlá sọ nínú sọ́rọ́tù nìsà wípé wa in khiftum allah takosutu filiyatama fankihu ma taba lakum minan nisa matna wa thulatha wa ruba' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم <clears throat> ذلك أدنى ألا تعولوا سورة 4 آية 3 سورة النساء آية lẹ́ẹ̀kẹta ọlọ́run ní bá ń páyà <clears throat> bẹ́ẹ̀ ni lè ṣe déédéé tẹ́ bá fẹ́ ọmọ òrukàn ẹ máa fẹ́tọ́ rẹ̀ dán torí pé ń wò pé kò ní bàbá tí ó ní ṣókí ẹ̀yà lọ́ọ́ fẹ́ máa tọ́ ọba lẹ́kùn mi náà nìfà ètò wù yín nínú àwọn obìnrin masna ẹlẹ́fẹ́ méjì wasolat ẹlẹ́fẹ́ mẹ́ta wàrúbà ẹlẹ́fẹ́ mẹ́rin fain christum allah ta'adilu tẹ bá wọn ń páyà lórí pé ẹni lè ṣe déédéé tẹ bá fẹ́ méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin fáwọn àhídàtàn ẹ̀yà fẹ́ ẹ̀yọ̀kan péré o. awụ tàbí máa malakat aymanukum ẹrú tẹ mú lójú ogun lójú obìnrin dáàlìkà èyí tá a sọ yìí adìnà allah ta'ulu ní jẹ ló súnmọ́ tẹmọ kọjá àlẹ òfin Ọlọ́run ayé àyè ọ̀pọ̀lọpọ̀ wá wòye pé náà tó lè ṣe déédé láàrin tani láàrin àwọn obìnrin pé ń sọ ń bí <clears throat> obìnrin ẹyọ kan lọ tí ẹ bá wò lóòótọ́ ó lè fẹ́ bá mú o fún àpẹẹrẹ nípa ọkọ fún ìyàwó tí sísúnmá jẹ́ ìran lè ṣe déédéé ńbẹ̀ torí pé ó ṣeé ṣe nígbà míì kó rẹ èèyàn bí ẹ bá tiẹ̀ lágbára àti ó lè kan ẹnìkan ìjọ́ tó kàn kejì kò àsìkò tó lò níbí tó lọ lò padà níjọ́ kejì níbi ọ̀dọ̀ ẹnì kejì yẹn ajẹ́ pé kò ṣe déédéé nìyẹn àlemu bẹ́ẹ̀ yóò jọ bẹ́ẹ̀ lójú wa yóò jọ bẹ́ẹ̀ lójú wa bẹ́ẹ̀ pé kò ṣe déédéé ǹjẹ́ a nífẹ̀ẹ́ wọn bákan náà ká tán ra wa jẹ nínú ọkàn ǹjẹ́ a nífẹ̀ẹ́ wọn ẹni tá a jí láàárọ̀ tó kí wa tó rẹ́rìn músẹ́ sí wa tó rẹ́rìn ayọ̀ sí wa tó ti bá a pọn omi gbígbóná ni a ti fi wẹ̀ ní ọyẹ́ báyìí àbí ní òtútù adé láti ibi iṣẹ́ ó fẹ́ ẹ̀rín pàdé wa ẹ̀rín músẹ́ ló fi kò wá lójú aṣọ wa ó ti bá wa bọ̀ ó ní kí la fẹ́ jẹ ó ní ká kọ́kọ́ wẹ̀ ká tó jẹun náà gbogbo àwọn kankan pẹ́pẹ́ fúrú wọ̀nyí ló ń ṣe àtẹ́ni tó jẹ́ pé ńgbà tó jí ó kókó mọ́ wa ni òun ò rí wá bá wa ju kó wa máa béèrè nǹkan lọ oníbùkátà sílẹ̀ oníbùkátà sàn bẹ́ẹ̀ fún lówó kò ní dúpẹ́ pé ẹ fún ní kankan yóò ní ṣe ìbòjú ṣe yẹn bẹ́ẹ̀ ṣe wá sí fún gan pé ah, kíni yóò yẹ kéèyàn máa dúpẹ́ yóò ní ojúṣe yín nìyẹn ṣé kóun lè dúpẹ́ lẹ́bi ṣùgbọ́n iná ìlẹ́sọ́nù kùránì pé lánàá rí domi kún jẹ̀zá àwọn aláṣukúrọ̀ yóò mú wa irú àwọn èèyàn báyẹn jẹ́yàn bó jẹ́yàn lè nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ béèyàn ṣe nífẹ̀ẹ́ furu yẹn èsì náà ni pé kò lè rí bẹ́ẹ̀ tó ń lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tí wọn kì í ṣàfà wọ́n fi wá sọ pé a jẹ́ wípé lè kọlọ́n tọ́lọ́n sọ ń bí fún wa wípé ká má lọ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ rárá bó ti gbogbo eléyìí tá a sọ yìí ọlọ́run ti mọ̀ pé tabawonu sura ẹlẹ́kẹrin ta ka iná suratul nisa aya one hundred and twenty nine sura four aya one hundred and twenty nine sura ẹlẹ́kẹrin aya ẹlẹ́kọkàndínní àádójì ọlọ́run bá ní walan tastati'u an ta'dilu bayna nisa walan láyé abadan láyé láyé tastati'u ẹ̀ lè ṣe ẹ̀ an ẹ ní lágbára láǹtẹ̀tẹ̀ ẹ ní níkàpá ẹ̀sìn ní lágbára àǹtà àdílù pé kẹ́ ṣe déédéé bẹ́yìn nìsà láàrin àwọn obìnrin wà láwọ harrods tó ń gbé bá ti ń ṣojú kòkòrò rẹ̀ tó ń wù yí gan-an ní ẹ̀mí kẹfẹ́ ṣe déédéé ẹ̀ lè ṣe déédéé ìdí ni táwọn afáàfin wáyé ṣàlàyé pé déédéé ìtọ́lọ́run sọ ń bílẹ̀ ìtọ́mọ èèyàn lérí ẹ̀ ìtọ́mọ hmm, èèyàn lérí ẹ̀ àmọ́ déédéé ìta ní lórí ẹ̀yìn òun ọlọ́run ọba ń sọ pé ń bá ń payà kún òun ní lè ṣe yẹn kó má fẹ́ ju ẹyọ kan lọ èwo la ní kápá lórí ẹ̀ a ní kápá lórí àti fún wọn lóúnjẹ bákan náà fún àpẹẹrẹ obìnrin kọ̀ọ̀kan a fún wọn ní five hundred naira owó oúnjẹ yìí láàárẹ̀ a ní jìyà ọkàn la fún wa fún wọn tàbá gbóúnjẹ sílé aróúnjẹ sílé a sì dìde láàrin wọn nípa èèyàn nípa àwọn àṣẹ àtàwọn nǹkan míì pé a fẹ́ raṣọ torí pẹ́lú mi kò mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin equality àti equity mọ́sàlá fún àpẹẹrẹ a fẹ́ raṣọ ọdún iléyà fáwọn ìyàwó wa ọ̀kan ga ó sín gbalẹ̀ ọ̀kan kúrú ó tún wá rí pẹlẹbẹ èyí tó ga tó sín nígbà tí òun ṣírò ọ̀pá aṣọ tó fẹ́ lò tí ó fi daṣọ ó jẹ́ ọ̀pá mẹ́wàá èyí tó kúrú tó rí pẹlẹbẹ òun lò ọ̀pá márùn tábà ara márùn fún kúkúrú yẹn tààrà mẹ́wàá fún ètò ga ìyẹn gangan ni wọ́n ń pè ní dédé torí pé tá à ń pè ní dédé àlàáfíà ìtọ́ òkú lèdè hakin akọ ìmọ̀ fún kálukú ní tó tọ́ sí gangan òun ni wọ́n pè ní dédé kì í ṣe pé àwa ara mẹ́wàá fáwọn méjèèjì tàbí ara márùn fáwọn méjèèjì tàbí ara márùn fáwọn méjèèjì kò ní tó márùn ọ̀pá márùn fún kúkúrú ọ̀pá mẹ́wàá fún ètò ga kò ní tó tàbá sì ra mẹ́wàá fáwọn méjèèjì ìsọ̀rọ̀ fún mi ẹlòmíì wàá mú wánú làákà ìpè àrùn tá a ṣe ni pé ọ̀pá mẹ́wàá àti márùn àárò pọ̀ yóò jẹ́ ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún wà wá pín sí méjì yóò wá jẹ́ ọ̀pá méjì àbọ̀ lára fún ìkọ̀ọ̀kan kò kọ̀rẹ́tì àbí bàtà bóyá ẹnìkan lo size 9 ẹnìkan ló five seven àwọn àrò nine plus hmm? àti èjì tàbá àròpọ̀ yóò jẹ ẹ̀rìndínlógún tàbá pín sí méjì yóò jẹ ẹjọ size eight rárá kò bá mu ẹni tí ń lo nine yẹn kára nine fún ẹni tí ń lo seven kára seven fún òun gangan ni pè ní déédéé burúkú ti yẹ wa kò ṣàánú wa náà wa ní ní lè ṣe èyí ní kápálí lórí tá a sọ pé kò ń dábí ká wọn nu ọkàn bákan náà rárá wàlá harrods tí bàbá fẹ́ bẹ́ẹ̀ kan ọlọ́run wa kí láwọn á ṣe fàlà tẹ̀mílú kúlàlẹ̀ mẹ́ìlì ẹ má wàá tẹ̀ kúlàlẹ̀ mẹ́ìlì ní tẹ́tẹ̀ pátápátá fatadaruha kalimọ̀ alakọ̀ irú èyí tí mo sọ pé wà rẹ̀ dá lẹ́ẹ̀kan yẹn tó ń rẹ́rìn músẹ́ sí wa tó fi ń pàdé wa tó ń ṣe pẹ́pẹ́ fúru tó ń fìgbà wa yìí ọlọ́run ẹ má tẹ̀ sọ́dọ̀ rẹ̀ tán pátápátá. tó fi jẹ́ pé tàdàrú ha kálímù àlàkọ́ ìkejì tí yóò wá dẹni tá a pa ti bí aṣọ tá a fi kọ́ yorùbá ní ayé mọ́pá wa ti di aṣọ tó gbó mọ́ alákọ̀ nǹkan tá a fi kọ́ dára nítorí náà ń tá a ṣe náà ni wípé ojúṣe wa náà wa nífẹ̀ẹ́ mi torí pé kò kan tá a fẹ́ dá sí yìí ṣùgbọ́n ṣùgbọ́n a máa ṣe wá sí fún à ń padà bọ̀ lórí yẹn náà wà á ń tó sílẹ̀hù ọlọ́run tẹ́ bá ṣàtúnṣe ọ̀tọ̀tọ́kù tẹ́sí bẹ̀rù ọlọ́run fa inna Allaha kana ghafura rahima dájúdájú aláforíjì ni Allah oníkẹ́ni níbi náà a máa ṣe déédé láàrin àwọn ọmọ a máa ṣe déédé láàrin àwọn ọmọ níbi ẹ̀bùn tá a bá fẹ́ fún sáàwú bẹ́yìnà àwòlẹ́ẹ̀dìkún fìlẹ̀ àdìyà ilé ìṣe pàtàkì náà tábà wo iná súrà táǹkà iná súràtù nìsà súrà ẹlẹ́ẹ̀kẹrin iná ọlọ́run sọ̀rọ̀ nípa ogún pínpín ọlọ́run sọ̀rọ̀ nípa ogún pínpín níbẹ̀ ó jẹ́ kó yé wa yí pé ń pín ogún ọmọ ọmọ ọkùnrin ó máa gbà ntí ọmọkùnrin kan yóò gba ntí ọmọbìnrin méjì gba ìyẹn ni wípé nǹkan tí a bá fún obìnrin ẹyọ kan ìlọ́po méjì rẹ̀ òun la máa fún ọkùnrin tábà wọnú sọ́lọ́tù nìsáì ọlọ́run ọba sọ ń bẹ̀ ayé ẹlẹ́ẹ̀kọ̀kànlá ń bẹ̀ sora four aya eleven ọlọ́run ni yóò sì kó àwòlá ọlọ́run ọba ń sọ àsọtẹ́lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín bí máa ná ọlọ́run ọba ń pa yín láṣẹ ó ń fún yín lófin nípa àwọn ọmọ yín lè dákàrí mẹ́sìlò hazili ọ̀nfàyẹ lè dákàrí fún ọkùnrin kan o mẹ́sìlò yóò máa ogun tí yóò máa jẹ́ irú hazi ìpín àlè ọ̀nfàyẹ ní àwọn obìnrin méjì lè dákàrí fún ọkùnrin kan ní mẹ́sìlò hazi àlè ọ̀nfàyẹ ní. ìpín irú ìpín tí àwọn obìnrin méjì ní àpín fún ọkùnrin ẹyọkan eléyìí náà yẹn lè wá wò pé nílé tá a bá bímọ ọkùnrin àtobìnrin tá a bá fẹ́ fún wọn lẹ́bùn a jẹ́ pé ìlọ́po méjì táwọn obìnrin láàmú fọkùnrin mọ́sálà ó fún ọmọ obìnrin kan ní five thousand naira a jẹ́ pé ten thousand naira láfọmọ ọkùnrin ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam fi wá lórí ẹ̀ wípé sáwú bayna awladikum filahadiya ẹ máa ṣe déédéé láàrin àwọn ọmọ yín níbi ẹ̀bùn ẹ hmm. máa ṣe déédéé níbi ẹ̀bùn. Hmm. ìbéèrè lè wá wáyé wípé ó fi hàn wípé ọmọ ọdún mẹ́ta fún àpẹẹrẹ tàbí kí n sọ pé ọmọ ọdún ọmọ ọdún márùn-ún tóun wà ní nursery school òun lọ nursery àti ọmọ tó ti pé ọmọ ọdún mẹ́rìndínlógún tóun wà ní senior secondary school bóyá ss3 ló wà tàbí ọmọ tó ti ọmọ ogún ọdún tó wà ní University. a iye kan náà lájọ mọ́ fún àwọn méjèèjì yẹn ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ rárá àṣàlàyé tí wọ́n ń pè ní ẹ̀tọ́ lẹ́ẹ̀kan déédéé ọmọ nursery primary school in tóun ní bùkátà sí òun ní ìwé àjákọ exercise book àti lẹ́ẹ̀dì yẹn ni pẹ́ńsù tí ó fi máa kọ nǹkan sí ó ní bùkátà sí bóyá food basket ah, apẹ̀rẹ̀ tí wọ́n máa gbé oúnjẹ rẹ̀ sí kúlà kékeré tí wọ́n máa gbé oúnjẹ sí ó ní bùkátà sí súùtì àtàwọn kan báńbá wọn kò ní bùkátà sí kalọ̀ fún lówó kankan ṣùgbọ́n ẹni tó wà ní yunifásitì òun si bùkátà to pọ tó pọ̀ oúnjẹ tóun ó jẹ pọ ju oúnjẹ tí ọmọ ọdún o ó jẹ lọ tó náà kiri pé nítorí pé oúnjẹ ọmọ ọdún o ó jẹ ẹ̀kún ọwọ́ ẹ̀kún ọwọ́ láàfóun náà rárá ní tóun ó jẹ jù yẹn lọ ẹ̀tọ́ tiẹ̀ nìyẹn bẹ́ẹ̀ sì ni òun láwọn nǹkan tó fẹ́ ra ó tún láwọn nǹkan tó fẹ́ ṣe ìdí yẹn tó yẹ pé yóò ju ti ọmọ yẹn lọ in tá a wá ń ṣe lásìkò yẹn torí pẹ́lú mìíràn ìbánabi lè ṣe déédéé láàrin àwọn ọmọ ń níbi ẹ̀bùn lèyìn torí pé tá à ń fún wọn lásìkò yẹn kì í ṣe ẹ̀bùn rárá bó ti wulẹ̀ kó mà ẹ̀tọ́ wọn fún tí wọ́n ní bùkátà sí là ń fún wọn yẹn ó yàtọ̀ sí ẹ̀bùn bàbá mi a máa wò sùnsùn náà àwọn tọ́lọ́wọ̀n bá bá kẹ́ yóò ra káà fún ọmọ rẹ̀ ó lè jákọ̀bí ẹ̀bùn lèyìn ìyẹn lọ́lọ́run làbí ìsìn sọ wípé kó o lè ra káà fákọ̀bí ó rà fáwọn yòókù náà pátápátá ò lè ra fún torí pé bùn lèyẹn àyàfi téèyàn bá pé àwọn yòókù tí wọ́n wá yọ̀ǹda pé ẹ fún ìgbà náà lèyẹn tó lè ṣe yẹn bẹ́ẹ̀ náà ní irú ọkùnrin míì tí ó kọ́lé fún ìyàwó kan bóyá ó níyàwó méjì mẹ́ta nígbà tó wá níyàwó mẹ́ta àwọn méjì lówó nu àwọn tiẹ̀ ti kọ́lé fúnra wọn ó wá ní kẹta yìí ò ní ẹ jẹ́ kó ń kọ́lé fún yẹn náà kò bá ṣe rí àwọn bó tilẹ̀ kó mà ọ̀dọ̀ rẹ̀ náà ni ó máa gbé tó o bá fi kọ́lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló ní ẹ̀tọ́ nínú ilé yẹn o lè sọ pé o kọ́lé fún ìyàwó kẹta èyí tó ń wò lówó tí o lè dálé kọ́ fún rẹ̀ tọ́lọ́run ti yọ̀ǹda fún kó kọ́lé kó bá ṣẹlẹ̀ àwọn. ẹ̀rí pé anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní wa man kana lahu imra'atani famala ila ihdahuma jaa yawmal qiyamati wa shiqquhuma ilun ọlọ́run kó làwọn bẹ̀rù anagbe ní ẹnikẹ́ni tó bá ní obìnrin méjì oníyàwó méjì lọ́dọ̀ ó wá tẹ̀ sọ́dọ̀ ìkan ẹyọkan ló mójútó ìkejì ó pàtì yóò dé níjọ́ gbèǹde lẹ́ni tẹ́gbẹ́ ọ̀tún rẹ̀ ẹgbẹ́ rẹ̀ kan máa yá ẹgbẹ́ rẹ̀ subhanallah ọlọ́run kò àmì tuntun náà àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì gan ọ̀pọ̀lọpọ̀ kì í mà mà rárá ìyàwó ti ní jẹun fún the same àyàfi o táwọn ìyàwó yẹn bá yọ̀ǹda o irú àwọn tí wọ́n ti ní àwọn sọ pé àfa ẹ̀kọ́ lẹ́fẹ̀ ni àwọn ti nílé ń tàwọn àwọn ò ní bùkátà sí àfa ẹ má fáwọn lówó oúnjẹ mọ́ tàbí tẹ́ bá fẹ́ fáwọn lówó oúnjẹ ẹ̀kan máa ń fi ṣàṣẹ two thousand ti tó àwọn ẹni yẹn lọ máa fún ní twenty thousand tiẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu a'lam àbí lóṣooṣù àbí nígbà tó gbọ́ kálukú tí wọ́n ṣàlàyé yẹn pé á fún wọn lẹ́tọ̀ọ́ wọn á ṣe déédéé òwe burúkú kan wà táwọn Yorùbá máa ń pa wípé obìnrin tá a fẹ́ ọmọ rẹ̀ kì í wu ni ẹni mo sọ nù àwọn èyí tí mo ti kà sẹ́yìn tí wọ́n ti ṣàlàyé náà àwọn àhádìsì yìí mo ní àwọn òwe pọ̀ mo ní mo lè ka bí mẹ́wàá bí ogún ní ìsìn tó jẹ́ pé tí wọ́n ń sọ tí ò bá ṣẹlẹ̀ àmọ́ ọ̀kan nù rẹ̀ lélẹ̀ obìnrin tá a fẹ́ ọmọ rẹ̀ kì í wo ni àwọn yorùbá wà bàbá ti kọ ìyàwó á kọ tọmọtọmọ ni àwọn ọ̀rọ̀ tí ò bá mu obìnrin ló fẹ́ nígbà tó fẹ́ yá yẹn ẹni tí sẹ̀rí àṣọ ni pé kó kọ́ tó wáyé pé àìmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ yẹn débi pé ẹ lè ṣera yín ní sùtà ìyẹn pé bóyá ẹ lè ṣe jàǹbá fúnra yín tàbí ẹ lè ṣera yín léṣe kéèyàn kọ kó kálukú máa lọ kákòórí àbílí báwọn yorùbá ṣe máa ń sọ yẹn ní pé ká má fún ṣàìtàn láàyè hmm, ká má fún láàyè rárá ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ wọn ò máa ṣojú ṣe torí pé ọmọ rẹ̀ ni wọ́n ọmọ rẹ̀ ọmọ tiẹ̀ ni wọ́n òun ló bí fún ẹ ṣùgbọ́n ọmọ tiẹ̀ ni ó máa ṣojú ṣe lórí wọn ò ní sọ pé nítorí pé àwọn ò àwọn ò ní tọ́jú àwọn ọmọ kódà káwọn ọmọ wọn dà yín ó mójútó àwọn ètò tó yẹ ká fún wọn ìlà àyàfi tá a bá fẹ́ ṣe ń táwọn olóyìnbó ń pè ní discipline tàbá fẹ́ bá wọn wí torí pé a lè dùn yàn lẹ́tọ̀ọ́ rẹ̀ láti fi bá wí ah, bẹ́ẹ̀ ni láti fi bá wí nǹkan báyìí mi ní ṣe fún ẹ àyàfi kó ṣe nǹkan báyìí bóyá láti fi bá wí wallahu ta'ala a'lamu torí náà ọlọ́run kò ṣàánú àwọn sálàf wọn ni wọ́n máa ń ṣe déédéé láàrin àwọn ọmọdé bíi pé tí wọ́n bá gbé ọmọ kan tí wọ́n fẹnu kò lẹ́nu báyìí tí wọ́n kì í sẹ́ wọ́n tún gbé àwọn yòókù náà wọ́n kì í sí wọn àwọn ọmọ yìí ò ní máa wò pé bàbá àwọn fẹ́ràn ilé ju àwọn lọ a máa ṣẹlẹ̀ o dáadáa nílé ayé rí pé ọmọ mi àwọn ọmọ yòókù gbógun tí wọ́n kórìíra ẹ̀ wọ́n lòun nìkan ni bàbá àwọn fẹ́ràn kí sì ló fà á ní kó yára bá wọn máa ń kí ìsì ẹ̀ nígbà yìí tọ́lọ́mọ akádàrà kó wá ní jù wọn lọ ní bàbá nìkan ni bàbá àwọn tọ́jú ilẹ̀ pọ̀ ọmọ mi náà ò sọnù ni wọ́n ṣe fún ju àwọn yòókù lọ òun ló ọmọ tí ò wúlò tó jọmọ rádaràda yóò àmọ́ purọ́ fáwọn èèyàn yìí pé bàbá òun torí pé ìyá tòun òun nìkan ló bí síbẹ̀ ni bàbá yẹn ò fi tọ́jú òun bẹ́ẹ̀ sì ni àrùn gún ọmọ ni ọlọ́run kò ṣàánú wa ọlọ́run má fún wa nílò àwọn ọmọ bẹ́ẹ̀ tọ́ bẹẹ náà ni nípa ọrọ sísọ a máa ṣe déédéé tábábélé sọ̀rọ̀ tútù àní lọ́mọ bá tọ̀ yẹn sọ̀rọ̀ líle bí a ń torí pé kórì yàrá ìyá ẹbí mo ṣe sọ̀rọ̀ ẹ̀ kan ọmọ mi ń bẹ bọ́lọ̀ ṣe dáa ó lè jẹ́ pé kò dá láwọn lórí ẹ̀rọ àwọn ọmọ pé àwọn nìkan lọ ha kuran wọn lọ ka kuran òun náà ha ṣùgbọ́n ohun tí ẹ ò dùn bíi ti kejì tàbí kò dá láwọn hmm, tàbí omi ń bẹ tó jẹ́ pé kò tètè rí ha tàbí kò mọ kí òun yẹn kò tètè yé àwa ní ìfèyàn náà hùwà sí torí pé àdámọ́ tọ́lọ́wọ́n ọba dámọ́ òun nìyẹn àwa ní máa lé wọn mọ́ pé báwo ni wọ́n ṣe wá dá yàtọ̀ náà wọ́n mọ̀ yìí ah, ṣé kìí ṣe pọ́ máa le gan lọ́mọ yìí àà subhanallah fi ayé sọ̀rọ̀ tí máa ṣá rọ́kàbàk àwòrán tó wọ́ náà ni máa fi kálukú yá ọ̀rọ̀ yẹn ní ọmọ yẹn ò lè dùn láíláí irú àwọn nǹkan ní ṣe wọ́n mọ ọmọ nílé ni wọ́n ní wọ́n mọ yẹn wọ́n nìkan ló dá náà àwọn ọmọ mi tiẹ̀ mọ́bí tó ti wá Yorùbá máa ń sọ àmọ́ tó ti wá kò bá mu nínú ṣẹ̀ríà nípa kíni nípa ojúṣe fáwọn aráàlú nínú àwọn ojúṣe wa sí àwọn ará ilé wa nípa ti déédéé ṣíṣe òní tí wọ́n bá ń jà tí gbólóhùn asọ̀ tàbí gbọ́nmi sí omi òtó tàbí ìkùnsínú kan tàbí kọ́nùkọ́ ọ̀kan bá wáyé nínú ilé láàrin àwọn ìyàwó fún ẹni tó lóbìnrin ju ẹyọ kan lọ tàbí láàrin àwọn ọmọ fún ẹni tó bí ju ọmọ kan lọ tàbí tó ṣàṣẹlẹ̀ nù lé a ṣe déédéé ọ̀nà wo lágbà ṣe déédéé a gbọ́ ẹjọ́ ọ̀tọ̀tún títí òsì tó wá fi sùn ṣáájú ká tó gbèdẹ̀jọ́ wa jáde eléyìí náà àwọn obìnrin wọn máa fẹ́ da ẹ̀ẹ́dẹ̀ rú látàrí o bóyá ìyá kan ó wá fẹjọ́ ọmọ kan sùn ó wá ní ẹ̀ ó wá pè ọmọ yẹn gbọ́ nǹkan báyìí báyìí ni yóò ní ẹ̀rí nǹkan ẹ̀ẹ́n lè jẹ́ káwọn ọmọ yẹn rí òun fín ẹ̀ẹ́n ò ní jẹ́ káwọn ọmọ yẹn pọ́n lé òun wá fẹjọ́ ọmọ sùn ṣó purọ́ lòun ni ṣó ń purọ́ ni subhanallah in ja'akum fasiqun bi naba'in fatabayyanu an tusibu qauman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin nǹkan tó lọ́n sọ ní suratu Hujurat nìyẹn sura forty eight tẹ́nìkan bá mú kan wá báyìí ẹ ṣèwádìí ẹ̀ an tusibu bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin kẹ́ máa wà lọ fi àìmọ̀ kan ẹ ti ẹ ti ẹ ti ṣe tí ò tọ́ lórí àwọn ìjọ kan látara ẹ̀mọ̀ kan ẹ wá padà tẹ̀sí ń kábàámọ̀ kò túmọ̀ sí gómìnà ẹ̀gán ń parọ́ ṣùgbọ́n ó lè jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò yé bó ṣe rí ló sọ yẹn bó sì ṣe hàn sí ní ìtumọ̀ tó ń fún nìyẹn ó lè yẹn ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ó lè má rí bẹ́ẹ̀ rárá bó ti wulẹ̀ kó ọmọ yẹn bí ọmọ yẹn ń ka Quran bó ń ṣe ánìkè dáhùn ló bàbá yẹn wá ń béèrè lọ́wọ́ ọmọ yẹn á lóun ò gbọ́ á ní irọ́ ni ó lè jẹ́ pé tí ń dun ọmọ yẹn bá yẹn bàbá yẹn bó ṣe wá ń béèrè ní ìfowó pé ìyá ìjà ṣàkíyèsí rà pé ọmọ yìí etí etí báyìí fẹ́ máa dùn bí wọ́n ṣe wá gbé lọ sọ́dọ̀ àwọn oníṣègùn tí ń tọ́jú etí nìyẹn tí ó tún dẹ̀ ti ń gbọ́ràn ó sì lè ṣeé ṣe kó jẹ́ pé ìdọ̀tí etí ló dì tí wọ́n bá gbé dọ́dọ̀ àwọn tí wọ́n ń tọ́jú etí ní ENT ear and throat department po tí wọ́n bá ti tẹ kí ni wọ́n mi yẹn sí yóò pọ́m yóò jáde yọmọ yóò bá tún máa gbọ́ràn nǹkan tèmi ti rí lì ni mo fi ń sọ bẹ́ẹ̀ torí náà irú obìnrin yẹn kó má bínú ojúṣe ọkọ lórí yín tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tí ò gbọ́dọ̀ ṣègbè òun ló ń ṣe ọlọ́run ọba yóò ṣàánú wa torí náà nípa ìṣedéédé láàrin wọn yóò mójútó wọn wàlẹ̀ ìsàn yóò ṣe dáadáa sí wọn náà ọ́n tó wá ṣe déédéé yóò tún ṣe dáadáa irú ẹ̀ láti ṣàlàyé pé nípa jíjẹ mímọ́ hmm, kò ní jẹ́ pé onìkan ni yóò máa dá súyà jẹ́ ń gbòòrò kì í ṣe onìkan ni yóò máa dá àwọn fruits àwọn èso jẹ yóò máa kó wálé nínú ojú nínú tí wọ́n ó béèrè lọ́wọ́ rẹ̀ òun náà ni nípa nasiha ànábì ní àdínú nasiha ẹ̀sìn wa nasiha ní kúlìnà liman àbẹ́rẹ́ lọ́wọ́ ànábì fún tani onílélẹ́láì fún ọlọ́run wàlìkítàbí ìfún tírà rẹ̀ wàlì rọ̀súùlì fún òjíṣẹ́ rẹ̀ wàlì àìmọ̀tì mùsùlùmí àti àwọn aṣáájú mùsùlùmí aṣẹ onímọ̀ ẹ̀sìn wa àmàtì àti fún gbogbogbò wọn bí tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni ẹ̀sìn wa iná sí hàní gbogbo alámọ̀túnmọ̀ nàṣíà ìṣítí ló jẹ́ hmm? ojúṣe rẹ̀ náà ni láti ṣe nàṣíà fáwọn ará ilé rẹ̀ kó kọ́ wọn lẹ́sìn tí ò bá lè kọ́ wọn lọ́nà kàbí lọ́nà mi ọ̀nà àkọ́kọ́ tí ò bá lè kọ́ wọn ni pé bóyá kò ráàyè àti kọ́ wọn bóyá nítorí irú iṣẹ́ tó ń ṣe nígbà náà yóò fún wọn láàyè láti lọ mọ kẹ́kọ̀ọ́ yẹn níta tàbí kó gba ẹni tí ó máa kọ́ wọn ẹlẹ́ẹ̀kejì tí òfin lè ṣojú ṣe yẹn pé ìmọ̀ tí ó fi kọ́ wọ̀n yẹn gan-an òun fúnra rẹ̀ ò ní ìyẹn ló fà fẹ́ pé nínú tó fi lè ṣojú ṣe yẹn ó di dandan fóun náà láti lọ kọ́ ìmọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wa nínú ilé lónìí la ní tíṣà tó ń ṣe lẹ́sìn fáwọn ọmọ ẹ̀yẹ́yẹ́yẹ́ lẹ́sìn tíṣà yẹn ti fẹ́ dé òjọ́ ẹ̀rí sọ̀rọ̀ nàlẹ́ bá mójútó àwọn ọmọ yẹn dáadáa bá a ṣe wá sọ èlò náà àwọn gbà fà sílé èlò lòún fà fà yẹn lóṣù five thousand naira per month ló ń fún àáfàá tó ń kọ́mọ ẹ̀ lẹ́sìn ṣùgbọ́n àáfàá tó ń kọ́mọ ẹ̀ níwèé twenty thousand thirty thousand per month tí ó ní wá sọ pé ọmọ yẹn fẹ́ stubborn kò fẹ́ mọ máàsì yẹn jọba mi mójútó fún máàsì yẹn eléyìí tiẹ̀ mi mọ tó ń ṣe ó dẹ̀ mọ máàsì bọ̀ physics yẹn ò fẹ́ yé dáadáa eléyìí chemistry yẹn ló ti lọ ẹ̀yìn ọmọ yẹn ó ní lọ́ọ̀ ló ṣe àti ẹ̀mọ tó ń ṣe kí ló literature yẹn ò tiẹ̀ fẹ́ yé ìjọba mi mójútó dáadáa a tún wá máa fún ní extra money ṣùgbọ́n àfáà tí wọ́n ń kọ́ mẹ́ẹ̀ ní tí ó fi ṣoríire ayé àtàlẹ́kẹ́ àmà ò ní fún ní kankan ò ní lé àwọn ọmọ pé yáyáyáyá àfáà ní òde yóò wá jókòó dé wọn títí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àmọ́ ń tanra wa jẹ nípa ilé àwọn ọkùnrin ala ti sẹ́ndì ọmọ wa lọ lékè ó ti ń kọ́ ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ò ìyàtọ̀ ń bẹ láàrin lékè wà tẹ̀sìn o dáadáa alif àti àtẹnìyà alif kẹsọ tẹnìyí alif ìwọn tẹnìwá ihu ìyẹn iṣẹ́ sìn o ìyẹn ló fa olórin kan gbà kan ní àwọn olórin ń fújì ní mo lè fi kéwú kọrin ah, kéwú bíbò alif àti àtẹnìyà mo lè fi kewu kọrin subhanallah ẹni tí wọ́n jẹ́ ó gbọ́ yénu pé kéwú ní alif àti àtẹnìyà láfihàn ráwọn nasara míì tó ti di nasara á ní bàbá òun àfáà ní imam ní ó mọ kéwú gidi tó wọ́n ní ẹ̀ka kéwú ní aliva ta sa aliva dàdé níyà alif tí ó kà ní. òun ló fà á tí bàbá pé ah, òun sì náwó lórí ọmọ òun máa kódà òun pa àgbò níjọ wòlímọ̀ rẹ̀ wòlímọ kúrà àwọn olóka jẹ́ pé nígbà tí wòlí àdówó ní wá kiri ń nígbà ti dáadáa sáwọn àáfàá kẹgbọn ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ni ni ìgbàwó fún lè kí ó tún wọ́n má bí alẹ́ kí ó kànlẹ̀ ládùúgbò yìí náà wá ní kẹrìmọ́ san five hundred naira lóṣù wà láàwọn èèyàn ò ní san wọ́n kọ́ ọmọ kó ń lè kí ó yẹn ni ibẹ̀ yẹn dẹ̀lẹ́ nìyẹn owó tó fi lè jókòó kó ráyè mójútó yín tí wọ́n bá ní two hundred naira mo mọ lè kí ó kàn lérí àti wọ́n bí ní kì í ṣe kó kì í ṣe Port Harcourt wọ́n ní káwọn ọmọ yẹn máa san ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ fifty naira agídí ni wọn kì í san àádọ́ta náírà mò ń sọ ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tí ń ṣe lọ́dọ̀ tí wá ń bí ni o ẹ pé bí táwa wá ń bí ìka rẹ̀ tí wá ń bí fifty naira ló ń kà kí ni wọ́n fẹ́ fi ṣe àwọn èèyàn ò san ọ̀fẹ́ nílé kí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa ń ṣàbòsí nígbà tó ọmọ nursery primary school ọmọ tí ò tí dára rẹ̀ mọ́ ọmọ kindergarten ti ń lọ sílé ìwé ẹ ti lọ ra odidi pákẹ́ẹ̀tì pẹ́ńsù lè lọ kó fún tíṣà rẹ̀ ẹ ra pákẹ́ẹ̀tì big note kí ni wọ́n máa ń kọ sí big note ní àwọn ọmọ kìnìkàkì wọ́n kàn máa ń fàlà lásán báyìí ní ṣẹ̀kẹ̀tẹ̀ bí mo ṣe ń fà sí ẹnu wẹ̀ wọ́n kàn máa fàlà very good good luck ṣùgbọ́n nílé kéwú tí káìdátù bá yà ní èrò pé káìdátù ń sin bóyá one fifty one hundred and fifty naira wọ́n ń ta báyìí tẹ́lẹ̀ fifty naira ni ń ta tó bá yà tán ní kó ra mi wà ní ah àfà gbogbo bàdé ọmọ ẹ máa ń ra kí ni subhanallah ọmọ primary one ẹ̀wòwé tó rà wá ara english kò sí èyí tí ó less than five hundred naira lẹ́yọ kọ̀ọ̀kan ó ra english ó ra mathematics ó ra verbal reasoning ó ra quantitative reasoning oríṣiríṣi wà rárárárá àdìwọ́ lóde ẹ̀ tó ń list of books ẹ jẹ́ kí n tètè gẹ́jẹ́ òkè lera mo tún wá ní kó ra supplementary books ilé ìké one fifty naira one hundred and fifty naira ìwé ó wá yà ọmọ yẹn ó tún fa gbogbo ti kí nìyẹn yá yìí káwọn ọmọ yẹn ti ń yìí tó bá wá ń lọ ẹ̀kọ́ oríṣiríṣi oúnjẹ fún bọ́ọ̀sì ni ó tún wàá gbé ṣùgbọ́n lè ké wọn ò béèrè gbogbo yẹn mo ṣe ń sọ̀rọ̀ ìtalẹ́ni náà nu gbogbo àwa tá à ń gbọ́ mi tó yẹ pé tọ́wọ́n yẹn bá ń lọ lé ké bó ṣe máa ń mójútó wọn tí wọ́n bá ń lọ skul ló ṣe mójútó wọn fún lé ké ètò tí ẹ máa ń burú jù ni pé òbí mi ò ní ẹ̀hún fẹ́ àfa àwa máa bá wa ustaz ẹjọ́ ẹ̀fún mi láàfa kan àwa máa kọ́ àwọn ọmọ mi nínú ilé ìrọ̀ ni àwọn ọmọ ẹ̀ láàárọ̀ lẹ́rìí wọn ti máa ń lọ skul lọ́sẹ̀ eh, ibi tí ilé kí ó wà sí wa yẹn jìnnà ibi tí ilé ìwé ẹ̀ wà sí wọn ó times ten in distance ibi tí ilé kí ó wà sáwọn ọmọ ẹ̀ o ibi tí ilé kí ó wà sáwọn ọmọ ẹ̀ less than a kilometre maybe just about two hundred meters ibi tí ilé ìwé wọn wà tó jẹ́ bí ten kilometres or twenty kilometres kò ní complain yóò lòun lọ́bẹ̀ yóò wá gbé bọ́ọ̀sì oṣù gbọ̀ngbọ̀ tó àti ìdílé kí ó ṣù torí pé sórí àwọn ọmọ yẹn tó àwọn afọ́nà kan pé hmm, káwọn tètè kọ́ wọn ní tí wọ́n kọ́ wọn káwọn lè rówó gbà láwọn òbí wọn jọ wòlímọ̀ wọn ó ti wá ha alif lamim ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين هم لربهم أولئك على هدى من ربهم wà úlà ìkà òmò lè mo fi lè wọ́n láàpàwọn kan gbé bá àríkà rẹ bá àríkà rẹ òye bá àríkà rẹ òkèrú òtún ṣe wò lè mà bá àríkà kò sí ìkankan tó lè kánú yóò pàgbò wọn gbẹ lómi gẹ̀ẹ́sì wọn ọmọ yẹn ti dá fáńdé wọn wà máa pèlè àfà tó wọn bá di kèfèrí lọ́la lọ́la wọn tẹ̀ pàgbò àgbò wúlò pa kí ló ń kọ́ ń bẹ̀ bí kí ó tó wúlò fáwọn ọmọ ẹ̀ níjẹ́ wọn lọ́ọ̀bì lè sọ pé àwọn afáyẹn máa kọ ọmọ yẹn ní kíní kókókókókó kókókó tí wọ́n sọ ni pé wọ́n ní jẹ́ káwọn ọmọ yẹn máa jàrá mù ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń takò súnà ìdí ni tí wọ́n fẹ́ kọ́ ọmọ wọn ṣe súnà ni pé wọ́n pé ọmọ yẹn ò ní kówó jẹ yóò wọn sọ pé haram tọ̀hún haram kí n fi yẹn lẹ̀ torí yẹn kù fa ọ̀rọ̀ lọ tó pọ̀ lọ hmm? ọmọ máa parí primary six kéèyàn sọ pé ah ó ti mọ̀wé fún àpẹẹrẹ ọmọ kan nígbà tó ń ṣe primary six graduation primary six òun gbogbo òun ló lead gbogbo kíní best student in English wọ́n fún lẹ́bùn best student in maths wọ́n fún lẹ́bùn best student in quantitative reasoning wọ́n fún lẹ́bùn best student in verbal reasoning wọ́n fún lẹ́bùn best student in eh, social study wọ́n fún lẹ́bùn best student in àwọn ni ọmọ yẹn ó ti wá mọ̀ wí báyìí kò lọ́ọ̀dù kankan mọ́ ètò káyọ̀ náà ti tó jókòó wá máa rìn kiri kò máa fi proud kiri ọmọ mi ah primary sister ti dé wà lọ́wọ́ ẹ̀ ó ti rí rí èyí ti dánwò wà ká Kùránì tán yóò <clears throat> ṣe wòlí mẹ́rin ó ti dà fáànù ó sọ pé ọmọ rẹ ti di dókítà ó sọ pé ẹnjìníà sí bí máàsì náà ni ẹ máa ń lò láǹkà ẹnjìníà rẹ àbí ẹ wọn lọmọ ẹni the best in maths ó ti dẹ ẹnjìníà nù ní kó lọ́mọ kọ́lé kó di civil engineer ní kó di mechanical engineer ní kó di ó ti di medical doctor àbújáde secondary school ó wà ní aaa nine credit ló ní ní waec Science ló ṣe physics a chemistry a biology a english a math a wẹ̀ ó jẹ́ kó ọmọ ti di medical doctor ọmọ ti di pharmacist kí ló dé tó ní ó tẹ̀síwájú ó ṣe wá jẹ́ pé tọ́mọ bá ti àwọn tá a ti gbìyànjú tọ́mọ wá hàkúrà tó bá ti hàkúrà lọ́mọ ti dàáfà àwọn ọmọ tá a kọ́ ní kùránì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ó padà di kèfèrí nítorí ọ̀nà tá a gbà kọ́ wọn nítorí kíni àmójútó nàṣíhà tí mò ń ṣàlàyé mo mọ iléèwé kan iléèwé yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí olówó ni wọ́n kọ́ ọmọ wọn lọ́ọ̀bẹ̀ wọ́n ní ah mosque one school yẹn wọ́n school yẹn mẹ́jọ wá ṣe ni pé wọ́n kọ́ church sẹ́gbẹ́ kan wọ́n kọ́ mosque sẹ́gbẹ́ kan ṣé wọ́n ò mọ̀ pé tọ́mọ rẹ̀ ó gbọ́yé ni wípé méjèèjì lọ́nà tó bá dàgbà àwọn ọmọ ara tiẹ̀ yé ni èyí wọn bá ṣe ni when we were in school we have church we have mosque we decide we want to go ẹ sì mọ̀ pé nǹkan àwọn nàṣàrà yòdòyòdò ayé ìmọ̀ dùn mọ́ yàn máa ṣojú lọ́yìn tí wọ́n bá ń ṣe Christmas carol ń sìn táwọn ọmọ yẹn dì irú àwọn ọmọbìnrin tí wọ́n fi hat àtẹ tí wọ́n dé sórí fìlà tí wọ́n dé tí wọ́n wọ àwọn aṣọ tó ń ṣe yèyè yẹn àbí olùgbàlà kan fún wa nílùú bẹ́tílẹ̀ ẹni tí ìjọba ayé àwa fi ti rí wa ọ̀rẹ́ láwọn sánmà àwa fi ti mú ẹ̀bùn wá fọ́ba tàbí lónìí orin yẹn ó dùn bàjẹ́ wọ́n tẹ́ dùn sí orí pé mi gan mo sórí nítorí secondary school tí mo lọ ní orí wọn dùn mọ́ ìyàn tí yẹn bá ń wò wọn lọ́ọ̀kan kódà á lọ bẹ̀ẹ́ àánú ọlọ́run tó rẹ́lẹ̀ ẹ̀hẹ́n tí bá fàyè náà ló kọ́ yẹn at least it's not a muslim it's even better muslim mo rí bàbá òmùgọ̀ kan mi sábà sọ̀rọ̀ báyìí pé bàbá kan mi sábà bú yẹn kọ́lọ́run forí jì mí bọ̀ tí inú ló bú ó fẹ́ bí bàbá yẹn fẹ́ múnú bí mi bàbá òmùgọ̀ ni ó ń bá mi sọ̀rọ̀ ó lọ́mọ nǹkan òun ò tiẹ̀ fẹ́ kó lọ muslim school torí pé òun ò lọ ní because ìgbà ilẹ̀ sí máa yí ó máa appreciate islam subhanallah subhanallah ẹwọ sórí àwọn ọmọ yẹn wọ́n wo Christmas carol àwọn ọmọ yẹn ń jó ọmọ yẹn ó ti wá fọ́ọ̀mù opinion yóò ti ní lẹ́nu pé ẹ̀sìn tóun ó ṣe ni tóun bá dàgbà ṣùgbọ́n ní school ṣe wọn kó fi Nàìjíríà sọ pé ọmọ ó ṣe ẹ̀sìn bàbá ẹ̀ private school dẹ̀ ni wọ́n fẹ́ kó gbé àwọn lọ court wọ́n á máa pààkì ẹ̀ ní mosque díẹ̀ díẹ̀ but ẹ̀sìn tiwọn yẹn ni wọ́n máa kọ́ high school mi nursery primary school wọ́n máa ń gbà àwọn màálìm dígẹ̀rẹ́wù màálìm láńpẹ́ wọn kò ṣiṣẹ́ nǹkan wọn ní kọ́ wọn lẹ́sìn kankan wọn tún wá jẹ́ káwọn èèyàn hate màálìm torí tí wọ́n bá fẹ́ na ọmọ kan màálìm ni wọ́n pè afá sàwọn ọmọ yóò wà mọ̀ òkú àsáwọn afá wíkẹ́tì tó rọ̀ ló máa ná yàn tí pásítọ̀ bá dé wọ́n ní kó wá pray fáwọn ọmọ lásẹ̀mbì ìjẹ́rí sísìn tí ẹ ń lọ sí yàrá kàwé yín kí ojú olúwa kó máa bá yín lọ kí ẹ kọ́ ẹ̀kọ́ yín ní àkọ́yé amen kí ẹ kọ́ ní àkọ́yege now that you going back to classes. May the Lord, we can that Dako Jesus in me. Make your studies to be beneficial to you. Well, my limb jẹun new man ànọ́mà. Àwọn wà ní wicked peaceful and àfa kò lè dá àfa láyé. Ṣé irú àwọn tó ń lọ síbẹ̀ yẹn? Àwọn ọmọ yẹn ti máa fọ́ọ̀mù opinion pé tóun to ti firi olóòfà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ń sìn wọn ń ṣàkíyèsí. Táwọn ọmọ yẹn bá ti wà independent, tí wọ́n lọ university, tí wọ́n to tí wọ́n bẹ̀rẹ̀ ṣé to rí pé wọn ò kírun wọn. Ìní ìdúró de kó o kú, tó bá ti kú òun mọ̀ ṣe tó wù ú kí ló á léèrè rẹ pẹ̀lú mílíọ̀nù tó ná lè lórí tọ́lọ̀ bá wá jẹ́ kọ́mọ yẹn kẹ́sìn òye ní higher institution kò tún wá ní ṣàdúrà fún ọ pẹ̀lú mílíọ̀nù tó lọ ná lórí ẹ̀ ní secondary school àti primary tó lọ nígbà tó ráwọn ẹgbẹ́ ìtọ́lọ̀ bá fẹ́fẹ́ sì yé ni o ìwé tó ń lóun mọ̀ wọ́n ń sọ àmọ́ òun ò mọ kí àwọn yẹn ń fọ́ kí ó àwọn òpin dádì òun ò ṣe dáadáa fún mo mọ brọ́dà kan ó lóun lọ bá dádì òun gbà tó ń graduate university pé ẹ̀ ṣe dáadáa fún un ẹran mi lè pé ìkàlẹ̀ ṣe fóun pé wọn bá rẹ́sìn ní yunifásitì ṣe rádaràda yìí lọ sọ́dọ̀ ẹni yẹn kò ní kò ní appreciate owó tó bá padà yé náà tẹ́sìn ò bá yé tó bá kú orí ibu ló ṣe torí pé kò ní ṣàdúrà fún ní ìdá ààbò ló ń àmàlóhùn ìlànà bẹ́rù gbogbo iṣẹ́ rẹ̀ ló ti parí mẹ́ta ló ṣẹ́kù fún nínú rẹ̀ kánà bí pàfi parí ẹ̀ ní waladin salihin aw waladin salihin yad'u lah ọmọ rẹ̀ tó filẹ̀ ti ń ṣàdúrà fún ṣé eh, orin angel from the rims of glory níṣẹ́ ni yóò máa fi ṣàdúrà fún ọ̀nà sáré eh, fourteen dani mo lọ́ọ́ my mẹ́ẹ̀ẹ́dẹ́lì ṣé ni yóò máa fi ṣàdúrà fún ọ̀nà sáré sop bẹ́ẹ̀ kan wọ́n ń tanra yín jẹ àná school yẹn their standard their this we know many of you they have problem with their children as these are the religion bí a be máa bẹ̀ wọ́n sọ tí wọ́n bá sọ àwọn ò wà wá bẹ́ẹ̀ pé àmọ́ fà wọ́n ṣe yẹ̀yẹ́ mo máa wú máa nǹkan ṣàforíjì fún bá lọ síbi ẹ̀sìn ní program ẹ̀sìn tí wọ́n pe màmá yẹn ó máa ń náwó sẹ́sìn ọmọ ẹ̀ ó jókòó nù káàbá ìwà láìwọn ò ní tẹ̀lé lọ́bẹ̀ mo fojú rí ni o kì í ṣe pé wọ́n sọ fún mi àwọn ọmọ yẹn ò ní jáde tẹ̀lé lọ sí ibi tí wọ́n tó ti lọ màmá yẹn dẹ̀ máa ń náwó sẹ́sìn gidi alájà ni ó dẹ̀ nífẹ̀ẹ́ sí gan ó fẹ́ràn wa ìmọ̀ bó ń bàṣà àdúrà káwọn ọmọ tòun náà lè ṣẹ̀sìn torí pé kò fẹ̀sìn kọ́ wọn níjọ́ tí kan náà àwọn èèyàn ń ṣe márèjì mo wò nú mọ́sùkì báyìí náà ti ṣe nílùú yẹn àfa àgbà kan ló tún wá ṣe márèjì yẹn ó ti kú sí wedding gown làwọn ọmọ yẹn wọ máa yẹn kó wọn èyí ṣe mùsùlùmí kankan ọjà kan ṣe ti yà wọn ni látara bẹ́ẹ̀ lè ṣe pàtàkì fún gbogbo àtàwọn ọmọ sí skul sórú àwọn ọmọ yẹn they have tó fi wọn sí skul tó ní mosque náà wà ní skul yẹn they have opinion pé the two are correct both are correct any of the two are correct so kọ́lọ̀ wọn ṣàìdẹ̀ mú tí àwọn nàṣàrà wọ́n máa indoctrinate àwọn ọmọ ẹ̀wọ̀ system tí mo èyí tí mo sọ pé màálìmù náà yẹn school kan ló tún ti ń ṣẹlẹ̀ is one of the big school ní rí àwọn alákòókò ń bí tèmi ti ń sọ̀rọ̀ yìí ni o mo mọ school yẹn báyìí nọ́ọ̀sì primary ni wọ́n gba màálìmù yẹn gan tiẹ̀ tó ti kú sí òun ló máa ń ná àwọn ọmọ tó ẹ wo àwọn ọmọ sẹ́ẹ̀tì tí wọ́n train yẹn mọ́mọ ẹnìkan tó train jáde ní school yẹn ní ìsìn tóun gan ní school he is not basing his school on faith ìmì fẹ́ describe it too much because àwọn èèyàn ò mọ̀ bóyá tó wà lára níbi tó ó tún wá bí mi pé ṣe ìbéèyàn lè aláwọn ọmọ láti máa lọ church nínú school tó ń fúnra wọn dálẹ̀ mo tó bá ti dálẹ̀ wọ́n mo ní sọ́rọ́ gbogbo ṣọ́ọ̀tì àwọn ọmọ yẹn lọ ọrùn rẹ ni wọ́n lọ sí nínú iṣẹ́ lọ́dọ̀ ọlọ́run ó mọ̀ kọ́ pé wọ́n ló ṣẹ́gun kò sọ̀rọ̀ ẹ̀sìn ó fún kálukú lẹ̀ kó ṣe tiẹ̀ ní school tí mò ń sọ yẹn ló ti jáde many like that tí mo point out so àwọn òbí akúùtàn ara wa jẹ so kọ́lọ̀ kó ṣàánú wa options ti wà ìwọ fún rẹ tó ní òun wá standard form standard wo lórí nígbà tó fi lọ primary school what was your standard ní public school àwọn school muslim bí wọ́n wò pé kò wọ standard yẹn kí ló dé tí wọ́n wọ standard torí pé wọ́n fẹ́ tẹ̀lé òfin ọlọ́run ò fẹ́ gbowó èlé àwọn school tẹ́ kọ́ ọmọ yín lọ those people àwọn kì í bá ten million nígbà tí ten million yówó àtàǹgbà ló wà wọ́n ní fáwọn that's good standard báǹkì yẹn máa lọ sanwó sí ẹ̀ lọ́n bá wọn sanwó èlé wọn tí wọ́n gbà báǹkì wọn ò lè fọwọ́ ara wọn gbowó tí báǹkì bá tún ti yé bí àwọn àlòkè wọ́n tún fún wọn facilities bó ṣe hàn pé ní ìṣẹ̀lẹ̀ islam táwa bá ń ṣe kò sí ládàá lórí gbogbo tá à ń ṣe yẹn tírípà ti bàjẹ́ ní tíṣà ìtọ́ǹdẹ̀ wà nìyẹn ẹ̀yin àwọn muslims wá jẹ́ elite wá ní fọmọ síbi tí àwọn mùsùlùmí ti ń develop yẹn torí pé the quality of the parents will determine the quality of the school so owó ti ẹ̀yẹn tó yẹ kó máa gba ládá níbi tí wọ́n ti ń ka Quran òun lọ náwó sí di haram níbi tí wọ́n ti ń pe Jésù lọ́lọ́run owó rẹ̀ yẹn wọ́n tún máa fi wá dá ten percent in church you don't do all this analysis so ojúṣe rẹ lọ́rọ̀ kan ṣá nínú rẹ̀ òun ni anasiha kò mójútó àwọn ọmọ àáfà tó ń kọ́ ọmọ rẹ ní ẹ̀sìn nínú ilé yín tó lò gbà yẹn owó ẹ̀ gbọ́dọ̀ pọ̀ ju tó ń kọ́ ọmọ ní lẹ́sìn tó bá ń san twenty thousand fẹ́ni tó ń kọ́ ọmọ lẹ́sìn àáfà tó ń kọ́ ọmọ lẹ́sìn gbọ́dọ̀ gba fifty thousand not even forty because gangan ló fẹ́ tún ayé ọmọ ẹ ṣe ilé kéwò lẹ́yìn ti gbọ́ pé wọ́n ráyọ̀tì rí wọ́n lẹ́wọ̀n òdèrú lóko yá numerical degree wọn àwọn student ráyọ̀tì fat wọ́n sun ọ́fíìsì mòdìrú níná wọ́n jókà mòdìrú ẹgbọ́ nígbà tó yẹ pé wọ́n lẹ́kọ̀ọ́ mo UI ní some years back ó ti pẹ́ díẹ̀ ní 80s chemistry department then it was the best chemistry department in whole of Nigeria àwọn student wọn láwọn aráyọ tí wọ́n sọ sí àyíṣẹ́ wọn lọ school wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo ni wọ́n ní wọ́n jó department yẹn dànù bàbá nǹkan jẹ́ ẹ̀dìgbò ṣùgbọ́n lè kéwò tí pápá ọmọ kéwò lẹ́kọ̀ọ́ máa fà rẹ̀ rí àwọn tó ń tún ayé ọmọ ẹ ṣe gangan ò ní fún wọn lówó àwọn èèyàn ló lè ká tọ́jú jù àgbọ́dọ̀ ojúṣe wa ni as parents particularly those of us who are very rich i'm telling you wọ́n àwọn tá rich owó wa yẹn kó tó mọ̀ dìpọ̀ ní òṣòkùnfò orí ibú fún wa so get them get the scholars let them teach your children what the religion stands for how many of the philanthropists i want to ask you ẹni ẹ̀wò àwọn bàbá tó lówó olówó olówó tá a ti mọ̀ àwọn ọmọ wọn lówó ń sìn náà kí pé wọn ò lówó mo mọ àwọn ọmọ míì nu wọn wọn ò náwó sẹ́sìn báwọn bàbá wọn ṣe náà wọn ò tiẹ̀ ná sẹ́sìn rárá ni àbúrò wọn nídìí ẹ̀sìn mo lè mọ dárúkọ náà but you know now in Nigeria àwọn ọmọ àwọn olówó yẹn dà tí wọ́n máa náwó sẹ́sìn gbà yẹn kí ló fà training ni o ẹ̀kọ́ ẹ̀sìn yẹn gangan ò sí táwọn bàbá wọn ni ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò wá lórí àsìkò máa máa continue máa máa tẹ̀síwájú lórí àrọ́jùlù rọ́ọ̀hìn fi àlìhì wà mọ̀sọ́ọ̀lọ́n àrọ̀ ìyàtì ọkùnrin kan adáran jẹ ni fún àwọn aráalé rẹ̀ á bì nípa àwọn aráalé wọn ọlọ́run kò ṣàánú wa kòlásọ̀tìlọ̀ kọlù ṣókí ọ̀rọ̀ tá a sọ láàrẹ̀ àsìkò àti ìparí ẹ̀ lórí ọ̀rọ̀ tọkùnrin nípa àwọn tí wọ́n ní kó máa dàjẹ́ rere ó ní nípa kó ṣe déédéé kó ṣe déédéé kó sì ṣe dáadáa déédéé láàrin àwọn ìyàwó déédéé láàrin àwọn ọmọ kó ṣe dáadáa kó ṣe dàn sí àfáwọn ọmọ kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó kọ́ àwọn ìyàwó ọlọ́run kó fún alágbọ̀yọ rẹ̀ Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.